buckle your temper. Your temper, it's ija, akaka, kaka, kaka. Amaka body sweet pass or teba. Oge mu take a key one cause ya, yapa. Shana wale o ti o e o o ah. I'ma get you want turn me to a pa. She don't see me for telly. She start to call me baby. Fire day your body oh body, oh. Make I choke your socket. Money full my pocket. Ashodi, ashodi, ashodi, oh. My body, my body, my body, oh, yeah. The moment I see you now, I play out. Lady, oh, my lady, oh, oh. Whoa. This your body go cause your power, yeah. Baby, oh, my lady, oh, oh, oh, oh. Because the way that you shake your uku, my baby, you must come come. Oh yeah, make you shake it to your baba. Oh yeah, rock bottom, make you no go give me your bala. Achukuleke make you give me balance size, scatter your baka. Oh yeah, I must to be your lover. Oh yeah, rigbata rigbata, you too the shakara. One more to love to go yaro, My baby from Colorado, Colorado, Colorado. Yellow CC my odora, oh. odora, oh, odora. Body they off to your temper, oh. your temper yo. I go go This ghetto, mini it make me to push it oh. Baby make a top up mama, my me to la reset oh. After this one I go repent oh. If it too much I go fly fence oh. rock butter, this girl oh. Girl, you want kill your blood, oh, oh, oh. Because the way that you shake your uku, oh, my baby, you must come, come. Oh, yeah, make you shake it, to your baba. Oh, yeah, rock bottom, make you no go, give me your bala. Achukuleke, make you give me balance size, kata your baka. Oh, yeah, I must to be all over. Oh, yeah, ripata, ripata, you to the shakara. ọ̀nà ìwà lamba lamba wà lọ́wọ́ nm ọ̀nà ìwà dì sátí ló ní ìdí mẹ́ ẹ wo di ó travel lọ ṣe dín yẹn aṣọ pọ̀ tó yìí aṣọ lẹ fi bò ó pọ̀ tó yìí aṣọ lẹ fi bò aṣọ pọ̀ tó yìí aṣọ lẹ fi bò ó pọ̀ tó yìí aṣọ lẹ fi bò ọmọ sọ́kàwé ọní sọ́kàwé if i go to the club mo ma take away ó fẹ́ ká mi o mo yà lókèwé ọmọ àṣẹ olóńdúró dey give away. we Gesena Abotini injury Abotini injury Jijo mi o Give me five minutes la indomie Indomie Onwo mi o Onwo mi o Bẹ́ẹ̀ mo fẹ́ dó mi Bẹ́ẹ̀ mo fẹ́ dó mi Bá mú gan mi Ọmọ àṣẹ bá mú gó mi Àbókí wáyà ò ní kan ọmọ náà Ò ní kan ọmọ náà Ìṣàlà o, ó máa rówó náà Ó máa rówó náà Márùn-ún stanley ló fi sàn omi ló fi sàn omi. dọ́là dọ́là ló fi sàn omi. ló fi sàn omi. kò sógun àìkú ikú ló gara jù. èrè tó ṣògùn àìkú fún tó wá kú gan-an bá lè fẹ́ gba rìfọ́n. kí ló fẹ́ mu? ó ní kí fóun ní kókà mo pe dílà mi òun sniff èmi gbégbó sẹ́nu ganja ó fẹ́ gbẹnu sẹ́nu baby girl can you gbẹnu sí tóbi go down ó fẹ́ gbẹnu sẹ́nu baby girl can you gbẹnu sí tóbi. àyà kí bí òbú tiger sẹ́sì gàn jẹ́ kí n gbórí sí ẹ láyà pápápá ibi ti ṣúgà mo ti fẹ́ dà òbò yẹn dùn bí ṣúgà òbò yẹn dùn bí ṣúgà dà kí tó dà ó ní kí n jẹ́ kóun mọ̀ kí tó dà tó tó fẹ́ la jẹ́ kó mọ̀ pé láyé la bọ́lá aṣọ pọ̀ tó yìí aṣọ lẹ fi bò ó pọ̀ tó yìí aṣọ lẹ fi bò aṣọ pọ̀ tó yìí aṣọ lẹ fi bò ó pọ̀ tó yìí aṣọ lẹ fi bò. ẹ̀ṣẹ̀ tó gbéyàn ṣubú ó fẹ́ ti di odò ṣubú tójú ti wú ọlọ́run má máa já sórí bú ó lọ gbá sójà létí ó sọ pé òun ò mọ̀ mọ̀ ìgbà tí sójà wọ uniform ìgbẹ́jọ́ sójà lọ sí court yeba riba sambo ribo ọmọ mi mú mu ṣe dẹ́kọ̀ ọmọ mi lọ́jọ́ adọ́jọ́ ìgbò pé kí lajá mẹ́kùn ṣe kí lọ tún ní mali ṣe i'm from pekan by the way biden stay by the way aṣọ pọ̀ tó yìí aṣọ lè fi bò ó pọ̀ tó yìí aṣọ lè fi bò aṣọ pọ̀ tó yìí aṣọ lè fi bò ó pọ̀ tó yìí aṣọ lè fi bò. fucking him all day, fuck him all day, I'm fucking him all night. I'm fucking him all night, fuck him all day, fucking him all night. I'm fucking him all night, fucking all day, fucking him all night. I get higher every day. You're taking me higher. Eternity. I'm here till eternity. Thank you. show you what's good time. It's madder than 50. It's madder than 50. It's madder than 50. It's madder than 50. It's madder than 50. It's madder than 50. It's mad than 50. It's madder than 50. It's mad, it's mad. It's mad, it's mad. It's mad, it's mad, it's mad, it's mad, it's mad, it's mad. It's mad, it's mad. It's mad, it's mad it's mad, it's mad, it's mad, it's mad, it's mad. Pass in the wave like a drapeau. Camouflage on my mando. Trip la mine, no bateau. Then she va la bangando. I'm a song playing loud on the radio. Same time, Inga kicks like gato. Rap man up, this cadeau. Man, I kick man up like Sabo. It's mad and a fetty Instead I can't ping, by the facey Still take a wine that's shaky Nintendo you, that's techie Come and arrest me If a son is Angie Pull up, don't text me Still basket cause I'm heavy cause I'm heavy It's mad and a fetty It's mad and a fetty It's mad and a fetty it's mad in the 50. It's mad in the 50. It's mad in the 50. It's mad in the 50. It's mad than 50. It's mad, it's mad. It's mad, it's mad. It's mad, it's mad, it's mad, it's mad, it's mad, it's mad. It's mad, it's mad. It's mad, it's mad. It's mad, it's mad, it's mad, it's mad, it's mad, it's mad. Catch man up in the 50 Gotta grab a one, two bevy, it's gonna get messy. Tryna leave here with a gentry. I need be lengi a blessing. I just wanna Simba Evunda, automatic like a Mutuka. Kimura me remasse bas au Lukanga. Live ma vie comme si, comme ça. Chababi like Swabala on the Seattle thing. Ha ha ha ha. Calling a nine from Balabala. Told that girl their fever don't swap. When I'm in the 50, please don't stress me. Don't show my weight, it's just for Sheffy. Yeah, you know my my G's, Mojo OT. can get five, go mad in the 50. it's mad in the 50. It's mad in the 50. It's mad in the 50. It's mad in the 50. It's mad in the 50. It's mad in the 50. It's mad in the 50. It's mad in the 50. It's mad, it's mad. It's mad, it's mad. It's mad, it's mad, it's mad, it's mad, it's mad, it's mad. It's mad, it's mad. It's mad, it's mad. It's mad, it's mad it's mad, it's mad, it's mad, it's mad, it's mad, it's mad, mad, mad, mad, mad.

It is. this